Hallelujah, Jeremiah. òtútù wà níta a gbọ́dọ̀ da nǹkan sáyà a gbọ́dọ̀ da nǹkan jẹ. ilé ayé tí a wà yìí o gbọ́dọ̀ da nǹkan jẹ o gbọ́dọ̀ mú nǹkan kí ọkàn yẹn kó lè ṣe kí ni kó lè free. tó bá sọ wípé o fẹ́ máa gbé wàhálà ilé ayé má yà ìrònú àkàn pa ẹ́ dànù ọba Solomon àgbáyé wọn YouTube handle mi ni ẹ lọ subscribe síbẹ̀ kó lè lọ wọnú gbogbo ẹ̀yin tẹ́ ń wọ díẹ̀ mi wá ọba I need advice kò sí advice tó ń wá láyé tó sí ní YouTube mi tó bá fẹ́ collect advice on my DM o fẹ́ kí n advice yẹn ní DM mi wá sanwó èmi ò kì í ọ̀fẹ́ mi ò kì í ọ̀fẹ́ at all. Mm. I don't work for free. tẹ bá ti gbé mi wá tẹ bá ti sanwó mi à wá sílẹ̀ kò síbi táwa ò kí ń lọ tẹ bá ti sanwó mi màá wá sílẹ̀ olùjì kò síbi tí mi ò kí ń lọ wọ́n ti gbé mi wá sákùrẹ́ wọ́n ti gbé mi wá sóńdó wọ́n ti gbé mi wá sí ọ̀rẹ́ àti wá ṣe sóò ní ìdàrè ọba àgbáyé òkè ń kó ní nàìjíríà ẹ̀yin yẹn wọ̀nyí ẹ double tap ẹ ní pẹ̀lú microbi èsù yẹn tó wọ̀ yín nínú ìjọ tẹ́ bá ti fẹ́ gbọ́rọ̀ kò sóore mọ́ yes mo ti sọ fún yín pé tí ọba solomoni bá ti wọlé kẹ́ máa double tap mi ò láì rárá rárá ẹ máa ń jẹ́ kínú bí mi ìjọ tẹ́ ẹ bá ti fẹ́ kí n pẹ́ lórí bí ẹ ò kò sóore mọ́ ẹ mọ̀ pé I need clarification of a passage in the Bible. Go and ask your pastor that you are giving a dame one. The Bible fẹ́ gbé mi wá sẹ́niwẹ̀ wá ní two million naira owó kékeré if you want to carry me go to anywhere bó jẹ́ ká wá wàásù ni you bó jẹ́ ká wá kọrin ni you bó jẹ́ ká wá dára ni you bó jẹ́ ká wá sangazo ni o bó jẹ́ ká wá zungaza One ní twelve. Tí o bá ti ní tú ẹ̀ mọ́, o lè pè mí. Mo ní international passport. But international passport tí mo ṣe mi ò ṣe torí pé mo fẹ́ travel. Mo ṣe láti fi fill àwọn document kan ní YouTube, Instagram, Facebook. That's the reason why I do it. ṣèbí èmi ni bàbá buy. tí màá fi gbé ẹ dé one thousand san fifty thousand kó ra followers fún ẹ. ẹ double tap A kọ́kọ́ gbé láìkí ẹ dé one thousand ẹ eh, ten thousand na first. The body be gbé ten thousand then we know what next lálẹ́ yìí ọ̀rọ̀ topic tá a fẹ́ sọ topic tó ní agbára díẹ̀ ni nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ni pé we want to talk about kí náà ń pè ní ìtẹ́lọ́rùn say that word ìtẹ́lọ́rùn so exist ṣe rí mo ti mọ ọkọ tó fà tí Bible fi contradict ara wọn ṣe rí bí ilẹ̀ bá ṣe mọ́ ní òye èèyàn ṣe máa máa pọ̀ sí i na yɛkɔ so bɛma yie ne yɛasi ìwáyé sùn tí mo wà ní twenty twenty one ó yàtọ̀ sílẹ̀ tí mo wà ní twenty twenty two ìwáyé sùn tí mo preach ní twenty twenty three ó yàtọ̀ sí preach mi ní twenty twenty four so the more you wake up every day the more your experience is high say the word ìtẹ́lọ́rùn so exist number one kí ni nǹkan tó pè ní ìtẹ́lọ́rùn gangan kéèyàn méjì péré kó wá sókè kó wá sọ ọkọ tó ń pè ní ìtẹ́lọ́rùn fún wa. àrẹ̀mọ ọba solomoni ọba àgbáyé ọlá ké worldwide wọlé dé ọlákè jẹ́ kọ́ mọ̀ pé ó ti wọlé. ẹ gbé láìkì ooo a sọ̀rọ̀ nípa ìtẹ́lọ́rùn princess baby how are you how is everything ó mà péjọ mẹ́ta ó gbọ́ pé ti lóyún ẹ máa bí láyà tàlàfíà ẹ pẹ̀lẹ́. Um, à ń sọ̀rọ̀ nípa ìtẹ́lọ́rùn ìwọ tó bá mọ̀ nípa ìtẹ́lọ́rùn tó lè divine kí náà pè ní ìtẹ́lọ́rùn mo fẹ́ kó wá sókè kó wá explain ẹ̀ fún wa kó send request ọkùnrin méjì obìnrin méjì tó bá ti sọ̀rọ̀ nípa ìtẹ́lọ́rùn then we will now come for explanation ṣé nǹkan tó ń pè ní ìtẹ́lọ́rùn wà the word ìtẹ́lọ́rùn so exist that is what we want to discuss kí náà pè ní ìtẹ́lọ́rùn yes ìtẹ́lọ́rùn the word ìtẹ́lọ́rùn so exist that word. hello. hello ọba ẹ káàsán sá. kí ni nǹkan tó ń pè ní ìtẹ́lọ́rùn. ìtẹ́lọ́rùn ni ẹni tí tí nǹkan oníkan ò wọ̀ lójú tó jẹ́ pé tí tó bá ní nǹkan ẹyọ kan téèyàn míì bá wà pẹ̀lú ẹ̀ tẹ́nìyẹn bá ní nǹkan mẹ́wàá tí ò tiẹ̀ ní fọkàn sí tí ò ní rí rò tó jẹ́ kí nǹkan sóun ní kó jẹ́ ti kó kó tẹ́ òun lọ́rùn tí ò ní kí wo aago aláago sáré. now that that word ìtẹ́lọ́rùn kí ni mí ni ẹ̀ gangan tá a bá fẹ́ yànnàná ìtẹ́lọ́rùn. ìtẹ́lọ́rùn ni ẹni tí ò kì í ṣe ojú kòkòrò That's very good. Now, nǹkan tí èèyàn ò ní ṣé ó lè tẹ́ lọ́rùn? nǹkan tí èèyàn ò nǹkan tí èèyàn ò ní kò lè tẹ́yàn lọ́rùn ṣùgbọ́n nǹkan tí èèyàn bá ní náà ló máa jẹ́ kó tẹ̀hún lọ́rùn. Ok, bóyá àpẹẹrẹ ẹ jẹ́ ká ṣe báyìí. Ohun yìí kẹ́ gbalé, Bẹ́ẹ̀ ni sà. ojú títì lẹ́ ń sùn àbí abẹ́ bíríìjì bẹ́ẹ̀ni sá. òun fẹ́ gba yàrá ẹyọ kan hmm. láì rí owó tẹ́ fẹ́ fi gba yàrá ẹyọ kan yẹn kẹrí hmm. yàrá ẹyọ kan yẹn gbà ní abẹ́ bíríìjì tẹ́nìyẹn wà sólè nítẹ́lọ́rùn ní àsìkò tó wà yẹn láì ní owó yẹn lọ́wọ́ á ní ìtẹ́lọ́rùn ní sà torí kò ní option. this is my question nǹkan tí èèyàn ò ní hmm. ṣó lè ní ìtẹ́lọ́rùn ẹ̀ because the reason why I ń fi sọ ọkọ tí wọ́n sọ ni wípé sẹ́mọ̀ wípé wọ́n ní ó yá lọ bó oúnjẹ so o ti yóò ṣe o ti tẹ́ra ẹ lọ́rùn pẹ̀lú oúnjẹ tó jẹ yẹn mm. now nǹkan tí o ò ní tó lè tẹ́ ẹ lọ́rùn so o lè tẹ́ra ẹ lọ́rùn. nǹkan téèyàn ò ní èèyàn èèyàn lè èèyàn lè tẹ́ra ẹ lọ́rùn nípa fífi ara ẹ lọ́kàn balẹ̀ pé tó bá tó àsìkò àti ní kinní yẹn òun máa ní ṣé ibi tó bá wà láyé àsìkò yẹn ó yẹ á tẹ̀ lọ́rùn nítorí pé kò ní another alternative at that moment. Hmm. ó dáa ọkùnrin méjì ọkùnrin mẹ́ta ọkùnrin kan obìnrin méjì obìnrin ọkùnrin méjì obìnrin kan ló kù báyìí God bless you madam. You're welcome sir. hello ọba ẹ kálẹ́. iná pè ní ìtẹ́lọ́rùn. ìyá ìtẹ́lọ́rùn ni pé nǹkan tíyàn bá ní kó tẹ́ lọ́rùn ń pé kínní yìí o bóyá ń sìn èèyàn ní èèyàn ní èèyàn ní ìyá ó kọ ó bíi bíi ẹni tó ní mọ́tò kan tó ní bíi àbí ẹni tó ní mọ́tò nineteen ninety nine model táwọn ọ̀rẹ́ wa ń ra bíi twenty twenty four tó dẹ̀ rí pé èyí tóun níyẹn nǹkan tágbára òun gbé nìyẹn ó dẹ̀ tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ yẹn náà kò dẹ̀ jọ lójú pé kò kò kò dẹ̀ ṣàfọ́jú àfojú àbí àyanjúràn pé èmi náà gbọ́dọ̀ ní ìmí tipátipá n gbọ́dọ̀ ní nǹkan táwọn ẹlòmíín ní tipátipá tí ẹ bẹ́ẹ̀ tó ní ìyẹn gangan ó tó ó dẹ̀ tẹ́ lọ́rùn màá dẹ̀ fi àpẹẹrẹ lélẹ̀. mọ̀ bọ̀ mọ̀ bọ̀ ṣé ó possible èmi ò láìpẹ́ mi ò mi ò fàlàyé tó pọ̀ point ṣé ó ṣé ó pọ́sibù kẹ́ni tí ó ra mọ́tò tó ń yọ èéfín kó ní ìtẹ́lọ́rùn pẹ̀lú mọ́tò ẹ̀kan tó nìyí. ẹ bẹ́ẹ̀ ni ó pọ́sibù reason tí mo yẹ sọ bẹ́ẹ̀ ni pé tẹ bá fi ẹ̀yin fúnra yín ṣe àpẹẹrẹ tí ẹ̀yin fúnra yín bẹ ṣe wà yìí tó bá jẹ́ pé bẹ ṣe báwọn èèyàn ṣe rò pé tó ẹ̀dẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nǹkan tẹ̀yin gan máa ń ṣe máa ń rí pé lára yín gan ẹ̀yin gan nìtẹ́lọ́rùn gbogbo nǹkan táwọn èèyàn máa ń sáré pé abẹ́ṣe kíni abẹ́ṣe kíni tábàkọ̀ òun gbà mí tí kò jẹ́ kí ọba máa lo jíìpù àbí kọ́ ọba máa lo kíní ẹ̀dẹ̀ tún máa rà ẹ̀ tún máa fún yàn nǹkan tó ń pè ní ìtẹ̀lọ́rùn pé nǹkan tí mo ní yìí o ó ti tó mi kò ń ṣe dandan pé kí n tó ní torí ẹ máa ń sọ ń gbagba àìmọ̀ ìgbà pé ẹ ẹ fẹ́ mansion ẹ ẹ fẹ́ kíní but nǹkan tẹ bá fẹ́ níwọ̀nba tágbára yín gbé ẹ kàn rí pé ẹ sọ pé ẹ kọ́lé kan sí kíní ó lè má tó mansion o but nínú nǹkan tẹ kọ́ ẹ fẹ́ kọ́lé ẹ̀dẹ̀ rí kọ́ ẹ̀dẹ̀ ní ìtẹ̀lọ́rùn ẹ̀ so nǹkan tí mo lè fi sọ nìyẹn pé èèyàn lè ní ìtẹ́lọ́rùn fún ẹ̀yin gangan fúnra ara yín ẹ jẹ́ àríkọ́ṣe ìtẹ́lọ́rùn. kódà ọ̀rọ̀ tí ẹ sọ ẹ right but ẹ ti get point mi mo ní owó tí mo ní owó tí mo lè fi ra jeep mi ò fẹ́ rà á ó yàtọ̀ sí wípé mo ń gun astra àbí eh, okorola ó wá ń yọ èéfín èní ọ̀la ilé mechanic ọ̀la ilé mechanic tó possible kẹ́ni ẹ lè ní ìtẹ́lọ́rùn pẹ̀lú Corolla tó nìyẹn tí ò dẹ̀ lówó tó fẹ́ fi ra ẹ̀mí ṣé ó possible kó ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀. ẹ ṣe rí ọ̀rọ̀ yìí náà ni màá tún tẹ̀lé <laughs> tẹ bá wò dáadáa nǹkan tẹ sọ yẹn náà a máa fi wo àríkọ́ṣe látara yín náà ni níwọ̀nba tẹ wà yẹn níwọ̀nba bẹ́ ṣe bẹ́ ṣe máa fi kọ́ àwọn èèyàn téèyàn bá ní nǹkan tí agbára ẹ̀ ọba ti gbé àti ra nǹkan tó ju yẹn lọ nǹkan tó nìyẹn á tẹ́ lọ́rùn á dẹ̀ fi rẹ̀ lọ́kàn balẹ̀ torí mo kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi lára yín àìmọye ẹlòmíì tó máa ní tó ní ẹ máa ń sọ̀rọ̀ kan ẹlòmíì máa ní fifty million lákàǹtì ẹ̀rú máa máa bá àti fi owó yẹn jẹun ṣùgbọ́n ẹ̀yin máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé tẹ bá ní five thousand báyìí kẹtì ẹ̀kọ́kọ́ fi yẹn jẹun tán náà ká tó máa ń ròyìn tó máa ṣẹlẹ̀ lọ́la ìtẹ́lọ́rùn nìyẹn so ẹni tó ní mọ́tò kan tó ń ṣe èéfín tí ò bá ti lówó láti fi ra èmi ó ní ìtẹ́lọ́rùn nìyẹn ṣùgbọ́n tó bá lówó láti fi ra èmi ó tún ra èyí tó tún tẹ́lọ́rùn torí ara nǹkan tó wáyé ẹ̀ wá ṣe nǹkan tó ṣe ń ṣiṣẹ́ fún náà nìyẹn bí mo ṣe lè sọ nìyẹn. ṣé mọ̀ wípé the word ìtẹ́lọ́rùn òun ni pé kí ọkàn èèyàn balẹ̀ pẹ̀lú nǹkan tó ní. bẹ́ẹ̀ni. ṣé ọkàn yín lè balẹ̀ pẹ̀lú ìyàwó méjì ìyàwó kan ọmọ márùn-ún pẹ̀lú kábù pẹ̀lú kábúkábú tó ń yọ èéfín tí ó pọ̀ sí balẹ̀. <laughs> ọba jẹ́rí nǹkan jẹ́rí <laughs> nǹkan tẹ́ sọ yẹn nǹkan tẹ́. ẹ wá máa lọ okun okun èèyàn okun ọkùnrin kan obìnrin kan àwa ṣàlàyé rẹ lórí ìtẹ́lọ́rùn bàbá ìwà so possible kéèyàn ní lórí kan tí ò ní. bàbá ìwà so possible kéèyàn ní tẹ̀lọ́. ọba ẹ kalẹ̀ kò possible ó yẹ kó possible kéèyàn ní ìtẹ́lọ́rùn kéèyàn bá ní nǹkan. ẹ tó lọ kí ni wọ́n ń pè ní ìtẹ́lọ́rùn first. ìtẹ́lọ́rùn ni kí kí èèyàn ní ìtẹ́lọ́rùn pẹ̀lú nǹkan téèyàn ní tó fi ọkàn èèyàn balẹ̀ hmm. ṣùgbọ́n nǹkan tó fi ọkàn èèyàn balẹ̀ ṣùgbọ́n nǹkan téèyàn ní tí ò fi ọkàn èèyàn balẹ̀ èèyàn lè ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀ for example bẹ́ ṣe ṣe àpẹẹrẹ pé ẹni tó ní mọ́tò ẹ̀ tí ẹ rọ́ mi sí kò lè tẹ́ láéláé ojoojúmọ́ la máa ké pe ọlọ́run pé ọlọ́run jọ ṣàánú mi mo fẹ́ ṣe pààrọ̀ mọ́tò yìí ṣe rí mo ní owó mi lọ́wọ́ mi ò fẹ́ ra jíìpù ó yàtọ̀ sí pé mi ò lówó lọ́wọ́ mo dẹ̀ ń lo mọ́tò ẹ̀ tí ẹ rọ́ mi sí mo lówó lọ́wọ́ mo fẹ́ ra jíìpù mi ò fẹ́ ra jíìpù ìtẹ́lọ́rùn nìyẹn mi ò lówó mi lọ́wọ́ mo wá ń lo mọ́tò ẹ ti ẹ̀rọ mi sí yàrá yàrá kan mọ márùn kò lè ní ìtẹ́lọ́rùn ó máa máa pariwo ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣàánú mi tó bẹ́ pé ẹni tó jẹ́ pé ó mọ bó ṣe ń képe ọlọ́run ni so ní ti tèmi o ẹni tí ò ní lọ́wọ́ tẹ́ pé nǹkan tó níyẹn gan ó ń pa lára kò lè ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀ láyéláyé. hello ọmọ owó commissioner of religion of escropinia. ẹ kálẹ́ sà. kí ni nǹkan tó ń pè ní ìtẹ́lọ́rùn gangan. ẹ ìtẹ́lọ́rùn náà ni ìfọ̀kànbalẹ̀ ni wọ́n ń pè ní ìtẹ́lọ́rùn. ẹni tí possible kí ẹni tí ó níyàwó kan àti ọmọ márùn-ún kó ní kó ní ìfọkànbalẹ̀ kó ní ìtẹ́lọ́rùn pẹ̀lú mọ́tò tó ń wọ èéfín tí wọ́n dẹ̀ ń ra omi sí ní gbogbo ìgbà tí wọ́n ra omi sí ní títì so possible kó ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀ tí ò dẹ̀ rówó tó ń rà mí. kò possible. irú advice wo lẹ lè fún irú ẹ̀dá bẹ́ẹ̀. fún ẹni tí ó ní mọ́tò ẹyọ kan tán dẹ̀ ń tì lóyún gbogbo ìgbà tá a máa rọmi sí tó ń ṣe èéfín kò sí eré tí ó mọ̀ ṣáájú pé báwo ni mọ́tò yóò ṣe ní dójú tì mí àwọn tí wọ́n ti mọ̀ pé mo ní mọ́tò báwo ni wọn à ṣe ní padà máa gbọ́ pé mi ì ní mọ́tò mọ́ tí mọ́tò yìí bá jókòó tí ò ṣiṣẹ́ mọ́ nàbà wà nìyẹn ara tí ò lè fún nítẹ́lọ́rùn tí ò lè fún nífọ̀kànbalẹ̀ nìyẹn. Hmm. Thank you very much. God bless you. Now, ìtẹ́lọ́rùn nǹkan tó tẹ́ ẹ lọ́rùn nǹkan tó tó ẹ láyé ara ẹ ni wọ́n ń pè ní ìtẹ́lọ́rùn. Àtiwá lè sọ wípé ìtẹ́lọ́rùn ní ìfọkànbalẹ̀. The word ìtẹ́lọ́rùn ó ní àwọn tó ń ṣiṣẹ́ fún kì í ṣe gbogbo èèyàn ló ṣiṣẹ́ fún. irú àwa yìí ni ìtẹ́lọ́run ṣiṣẹ́ fún a ò lówó a ò dẹ̀ ṣe tálákà I come again tó bá wù mí kí n lo Benz mo ní agbára láti lò but Corolla tí mo ń lò ó ti wà ok fún mi láyé ara mi ọkàn mi dẹ̀ balẹ̀ pẹ̀lú ẹ̀ kòrólà yẹn kì í dẹ̀ ṣe bá mi tì í ọ̀cháchá ni ọkàn mi balẹ̀ pẹ̀lú ẹ̀ ẹni tó ra mọ́tò one fifty thousand tí wọ́n ń tì lójú títì ẹ má wá ẹ̀sùn ìtẹ́lọ́rùn fún un tí ẹ̀dá bẹ́ẹ̀ bá lọ gba prison ìtẹ́lọ́rùn O máa kú sínú ìyà you need to struggle and do more and more to make sure that kabukabu turn to tòkunbọ̀ kabukabu ìgbà yẹn lo tún lè ní ìfọkànbalẹ̀ lo tún lè ní ìtẹ́lọ́rùn gbogbo ọ̀rọ̀ tá a ń sọ látàárọ̀ ni wípé ìtẹ́lọ́rùn ẹ lọ ní ìtẹ́lọ́rùn pẹ̀lú kan tí ẹ ní kì í ṣe gbogbo ènìyàn ló ṣiṣẹ́ fún ó ṣiṣẹ́ fún àwọn kan kò lè ṣiṣẹ́ fún àwọn kan ó ṣiṣẹ́ fún ìwọ tí wo lè jẹun lẹ́ẹ̀mẹ́ta lédè tí o rówó fi repo sínú mọ́tò tí mọ́tò ẹ̀ dẹ̀ wà pa ẹyọ kan tó níyẹn tó wà pa tó lè avoid owó skul ọmọ tó lè avoid owó school owó oúnjẹ ìwọ ìyàwó ẹ̀ àwọn yẹn ni advice yẹn wà fún ẹ̀kọ́ ìtẹ́lọ́rùn ok sexy boy ó dà pé ẹ ti fọpọlọ yín láàbò láìsí ìfọkàn láìsí ìtẹ́lọ́rùn kò sí kò sí nǹkan tó jẹ́ ìfọkànbalẹ̀ láìsí ìfọkànbalẹ̀ kò sí nǹkan tó jẹ́ ìtẹ́lọ́rùn ìtẹ́lọ́rùn ìfọkànbalẹ̀ ọmọ ìyá kan làwọn méjì wọ́n ah, ní mọ́tò ẹ̀kọ́ tí mo ní yìí ó ti tẹ́ mi lọ́rùn ìtumọ̀ ẹni wípé ọkàn mi balẹ̀ pẹ̀lú mọ́tò ẹ̀kọ́ tí mo ní yẹn ṣùgbọ́n mọ́tò ẹni ọ̀la adomisi ọ̀la ti síwájú ọ̀la ẹjọ́ bá mi tì í so kí wàá ní ìfọkànbalẹ̀ pẹ̀lú mọ́tò bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ jẹ́ pé mọ́tò ẹ̀ mo fi ń bọ́ ìyàwó tí mo fi ń bọ́ ọmọ kò possible tí bá ń sùn lóru mọ́tò ẹ̀ ni wọ́n lálàá so that is it ìtẹ́lọ́rùn ó ní àwọn èèyàn tó lè ṣiṣẹ́ fún ó ní àwọn ènìyàn tí kò lè ṣiṣẹ́ fún ìtẹ́lọ́rùn bàbá ìwà hmm. ibi tí a ti lè preach ìtẹ́lọ́rùn òun ni ẹni tí ọlọ́run kẹ́ tó lówó lọ́wọ́ tó jẹ́ wípé nǹkan tí ọlọ́run fún kò tó nǹkan tí agbára ẹ ò gbé kó fẹ́ wá fi kọ̀ gọ̀fà ibi tí lẹ́fún ẹ ò dé kó sọ pé o fẹ́ lọ síbẹ̀ ibi tí ìtẹ́lọ́run ti lè wọ́ọ̀kì nìyẹn ẹni tí ò ní tí ò ní rárá ẹ ò lè wàásù tẹ́lọ́run fún kò ní ìdí ìwà ẹ̀sùn ìtẹ́lọ́rùn tí ẹni pé kó sì máa strong kó rí wípé ọwọ́ òun tẹ nǹkan tí òun fẹ́ láyé so that is the key of parameter of morality so fún àǹfààní ìwọ tí ẹ ń wọ díẹ̀ mi wá tẹ sọ pé need advice lógo tó wà lókè mi yìí ọba Solomon àgbáyé one òun ni YouTube handle mi lọ síbẹ̀ kó lọ subscribe síbẹ̀ gbogbo advice tó bá ń wá láyé ó ti wà nínú àwọn fídíò bó jẹ́ lórí ọmọ ni o bó jẹ́ lórí àtìníyàwó ni o bó jẹ́ lórí iṣẹ́ ni o bó jẹ́ lórí kóòdù tó fẹ́ gbà ṣe ìgbésí ayé ẹ̀ táwọn ayé ò ní mú ẹ o only four hours wà níbẹ̀ only two hours wà níbẹ̀ only three hours wà níbẹ̀ we have different type of content there tó jẹ́ wípé ẹ̀kọ́ fòlù inú ẹ̀ Ah, ah, I want to challenge you. On what? Má bọ̀ lókè. Challenge me on what? Ṣájọ́ ń jà You want to challenge me on what? Oh, Ọba o. Àlàáfíà lẹwà. Dáadáa ni o, kálẹ̀ o. Irú challenge wo ni o? <laughs> Ọba mo rí i pé ẹ̀jẹ̀ yẹn kan tó ní ìmọ̀. Hmm. ẹ dẹ̀ máa ń dáhùn ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè mi inú mi dẹ̀ máa ń dùn dáadáa ṣùgbọ́n ó ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣàlàyé dáadáa mo dẹ̀ ti wò nínú prógrámù yìí kan rí tá a bá lọ sí ẹsẹ̀ bíbélì ẹfọdù ẹfọdù gẹ́gẹ́ bí ìwádìí tèmi wá lọ́rọ̀ ẹfodù ni ọ̀rọ̀ àwọn òyìnbó ní táwọn òyìnbó àlàyé tí wọ́n ṣe nípa ẹfodù ni pé wọ́n ní aṣọ kan ni tí olórí àlùfáà máa ń wọ̀ tí wọ́n máa ń wọ̀ mo fẹ́ kẹ́ ṣàlàyé fún mi nǹkan ló ń jẹ́ ẹfodù yẹn gangan gangan kò sí nǹkan tó jẹ́ ẹfodù ju ifá lọ hmm. ifá tí àwọn. Hmm dáfídì ń lò nígbà tán wà láyé ni tó bá fẹ́ lọ sójú ogun wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n béèrè lọ́wọ́ ẹ̀fọ́dù sí tí wọ́n lọ àbí kán má lọ wọ́n pè kan ní éfọ́dù wọ́n pè kan ní úrímù so omi ìta fẹ́ pé nǹkan tó jọ láyé ìsìn òun ni ifá dáìjọ. mo tún wá ní ìbéèrè kan bàbá ẹ sọ pé mẹ́ta lọ́kàn nìyí mi ò ní gbọ́ lẹ́nu mi mi ò kése mẹ́ta lọ́kàn. èké ẹ̀sìn wo wá lẹ̀ wá belong sínú mẹ́tẹ̀ẹ̀ta. I don't belong to anyone. I belong to everyone. Every all ẹ̀sìn. I belong to ev everywhere. I don't, I don't belong to anywhere. ok eh, ìbéèrè tí mo fẹ́ béèrè ò ní pé eh, ẹ máa dàgbà tó bá dàgbà tó bá di pé ẹ lọ ọ̀nà wo lè fẹ́ jẹ́ kí wọ́n gbà sí ẹ̀sìn wo ni kí wọ́n gbà sí. kò ní ìdí kan sí ẹ̀sìn kankan gbogbo àgbáyé ló máa ń sí gbogbo àgbáyé. ọba ẹ ṣáà máa ṣọtọ̀ fún mi ni. tó bá ti wálẹ̀ bọ́ sí wálẹ̀ kan gbé mi sílẹ̀ kan fi mi àtọ́ ilé tó kùn sílẹ̀ fọlọ́run omi ò ní ìdí kan ṣẹ̀sìn fún mi I don't need any religion to do mm. service. torí èmi náà jẹ́ ìdàkan tó yẹ pé mi ì nígbàgbọ́ nínú ẹ̀sìn mi ì tẹ̀ nígbàgbọ́ scam lè máa ń kàkún wọ́n máa ń fọpọlọ àṣèré ni ṣùgbọ́n nígbà tí mo bá ń wo fídíò yìí mo máa ń rí àwọn kankan mú jáde látàrí tó fi máa ń jẹ́ kó yé mi pé ah ṣé tòótọ́ ni ìgbà mi mo lè fi ẹ́pì ṣe tí báyìí màá kàn ra gbọ́wọ́ tó kàn ah màá tún wọ ni pé ṣé bàbá bá tún sọ̀rọ̀ báyìí tún sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n ó ní àwọn ìbéèrè kan wà lára játa mi mi ì mú dání ibi iṣẹ́ mi ló wà wọ́n máa wù mí kémi àti ká jọ sọ̀rọ̀ kí wọ́n máa béèrè àwọn béèrè lọ́wọ́ ilé ọkọ̀ kan níbẹ̀. ọkọ ló sẹ́ni wípé ijọ́ tí ẹ bá ti dé ọ́fíìsì yìí tí bá ti wà lórí live tí bá ti wà lórí live kẹjẹ kí n gbọ́. kò sí problem kò sí problem.